الحمد لله الذي أرشدنا إلى الدعاء في أثناء شهر رمضان فقال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل من لم يدع من لم يدع الله يغضب عليه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع أثره إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى سرا وعلانية وادعوا الله سبحانه وتعالى في هذا الشهر المبارك الله يجيبكم أتوقفوا ولو وباوا ọba so ọba lèwí lè ṣe aláàánú ni ó sì jọba ọlọ́pẹ́ ọpẹ́ tó fún ọlọ́wọ́ ọba wa ọba tó tọ́ka wa sí ìmọ̀ àṣàdúà pàápàá jùlọ nínú oṣù Ramadan ọlọ́run bọ́ba lẹ́jọ́lá látara pé onílàákàyè ẹ̀dá iná ni ń bá sọ̀rọ̀ nínú tírà rẹ̀ náà lóko àn gbàtí ọlọ́run bọ́ba lẹ́jọ́lá ti ń sọ̀rọ̀ nípa àwẹ̀ nínú oṣù Ramadan tá a wà yìí láàrin rẹ̀ iná ló ti fi áyà ìbẹ̀rùn ọlọ́run sí ó sì sọ ọ́tá ó tó kọ̀ tí ó lọ́pa ọ̀rọ̀ àrùn padà ọlọ́run bá sọ fún wa pé wá ìdá sàálẹ́ta ìbáàdé àmì ìrẹ́ ànẹ́bì tí àwọn ẹrú mi bá béèrè nípa mi lọ́wọ́ rẹ sọ fún wọn pé fàyí ní ìkọrù ìgbà sọ fún wọn pé mo súnmọ́ wọn òjíbù dáwàtà jẹ́ àyín ìdàdà àárín èyí máa ń jẹ́ pé ẹni tó bá pè mí náà ní jẹ́ pé rẹ̀ ọ̀sán tí jọ tó sílòdòdó àfi ọlọ́run ọba àlá aṣó ní kò sógógó fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rú sí ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá ṣe ní pẹ̀lú ẹni tó fi pé ọsọ nínú ọ̀tẹ́ náà rẹ̀ pé man lam yẹ́dẹ̀ Allah yẹ́gùdọ̀bọ̀ ìkẹ́ àti tẹ̀tọ́ ọlọ́ọ̀bá níbi náà kọ́lọ́ọ̀bá ara lé rẹ̀ àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n fi ẹkọ́sí rẹ̀ tí tó fi jọ jẹ́ lẹ́yìn eré àwọn tá a jẹ́ òṣùn ọlọ́run ẹjẹ́ abẹ́rọ ọlọ́run ọba ní kọ́kọ́ ẹjẹ́ abẹ́rọ ọlọ́run ọba ní gbangba ìbẹ̀rù ọlọ́run iná ọlọ́run bá fẹ́ fún wa nínú ààwẹ̀ Ramadan ọlọ́run bá ní pé yá ayọ́ kàmọ́ kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun afẹ́yìn olùgbàgbọ́ òdodo wọ́n ti ṣe àwẹ̀ lọ́rọ̀ ẹ̀yẹ fún yín gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fún àwọn tó ti ṣáájú yín lọ lọ́rọ̀ ẹ̀yẹ fẹ́ẹ̀ lè bá bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba yìí ó pàtàkì nínú sẹ̀mí ayé wa èmi àti agbọ́dọ̀ máa wá ìbẹ̀rù ọlọ́run ọba yìí ká bẹ̀rù rẹ̀ dáadáa ní kọ̀kọ̀ àti gbangba ẹ sì jẹ́ amúra o rọmọdọ́nù ń lọ òmìnì rọmọdọ́nù ó pé mẹ́sàn pẹ̀lú àánú ọlọ́run lẹ́yìn òní yóò máa kún ogún tàbí ogún àtẹyọkàn gbogbo àwọn àìsí tó ti bá wa nínú sẹ́yìn nínú àwọn ọjọ́ mẹ́sàn ìgbà ti ló ń bẹ̀ yìí ẹjẹ́ àṣàtúnṣe rẹ̀ pàápàá jùlọ níbi ìtẹ́lọ́hùn nínú oṣù alápọ̀lẹ́ yìí oṣù alálùbáríkà yìí ọlọ́run ọba ṣe tán láti gbọ́ àdúrà wa àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ó ní ní àsìkò tọ́lọ́ bá máa ń gbà bẹ́ẹ̀ rú òun náà ní inú Ramadan pàápàá jùlọ nígbà tí ẹrú bá jẹ́ nìkan tó ti pé ọfẹ́ sínú ọlọ́wọ́n bá máa gbàdúrà rẹ̀ sínú ẹgbàá wà ní àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ó jórí wa pé àdúrà a máa gbà nínú oṣù alápọ̀nlé oṣù Ramadan ọ̀tà jẹ́rùsùn ọlọ́run ìmọ̀ abẹ́lọ́run ọ pàtàkì nínú fẹ̀mí ayé wa pàápàá jùlọ nínú oṣù táwà yìí ìbẹ́lọ́run ọba pàtàkì a sì gbọ́dọ̀ bẹ́lọ́run ó sì yẹ ká bẹ̀ẹ́ torí pé ta bá pẹ́ ọlọ́run ọba ṣe fẹ́ àti bẹ́ẹ̀ni àti ẹ lóhùn tòun tó kù fẹ́mi àti ẹ òun náà ni pé bóò láti bẹ ọlọ́run ọba náà ìyẹn ni pé bóò láti wáyè tẹ́mi ọbẹ̀ ọlọ́run tí wọ́n ní ọbẹ̀ ọlọ́run ọlọ́run ó lè gbàdúrà wa torí pé ìbẹ́ lọ́wọ́n ọba lè ìjọsìn kan ní nínú àwọn ìjọsìn fọlọ́wọ́n ọba lè fi ọlá ọlọ́wọ́n pé wọ̀kọ́ ọ̀rọ̀ rọ́pò kòmòdè òun ní àtẹ̀gbègbè ẹ pè mí èmi ọlọ́run ọba ọ̀dà ìlú ẹbẹ lọ́wọ́ ọba láti fi tẹ̀lé àti ọlọ́run lò ìsìnkẹ́ máa bẹ̀ láti fi yàpá ọlọ́run nínú bájá sí pàtàkì tó àdúrà ọjọ́ nǹkan tó ti pé yọ́ láàyàn kò níbi ìgbéraga èèyàn nílé máa fi gbéraga fọlọ́run ẹni tí bá ń bẹ ọlọ́run ọba dáadáa àmì lọ́jẹ́ wípé kò sí onígbéraga sọ́dọ̀ ọlọ́run tó wọ́n lọ́wọ́ ọba ọba àlejò ọlá sọ pé إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين gbogbo ẹni yóò fi bá ṣe mútúmútó níbi ìmápe èmi ọlọ́run ìmábéèrè ohun tí ń èmi ọlọ́run ẹ̀yà tí ni ọlọ́run bó fi wọ inú nàìjíríà nìyàmọ̀ ọlọ́dàkùn májà bá wọ lẹ́ọ̀ inú sọ́ọ̀tù gọ́ọ̀tù náírà sísì lè lélu wa àdúrà ní ṣíṣe ó tún wá jẹ́ ìjọsìn látòrí àwọn Muhammad ànábì sọ pé àtùwárú òwòdì ìbádà ẹ̀rí àdúrà sáǹsì yẹn ìjọsìn ní o ìyẹn ló fi máa gbọ́dẹ́ náà àwọn àfáà nípa pé jìnà sí tíkúrì jẹ̀máì àdúrà pé ẹjẹ́ àjọ sí ẹjẹ́ àta kòránì ẹjẹ́ àgbé kòránì kalẹ̀ kòránì mẹ́ta kòránì méje ìta bá wa kò sí ẹ̀rí rẹ̀ látọ̀dọ̀ ànábì wa Muhammad bẹ́ẹ̀ ni ó sí ẹ̀rí rẹ̀ látọ̀dọ̀ sọ́láfù kẹta nínú àwọn sọ́láfù wa nínú àwọn kòrónà ní mufasọ́lá àwọn sẹ́ńtírì mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe pé ó ń sọ ọlọ́run bá lóhun lọ́dájú wọn ì sí bẹ́ẹ̀ àwádébá táwọn bàbá wa máa fi bẹ́ẹ̀ ṣùgbọ́n lóhun ta gbọ́dọ̀ mú kó ní mùsùlùmí ayé tí wà ní ká máa fi bẹ́ẹ̀ òsínú tó burú kan bẹ lọ́hùn kò sí òsínú tó burú kan kà lóko áàrùn ṣùgbọ́n má kà ní kà jẹ̀ máa wípé ẹgbẹ́ àjọ sọ kùránì kalẹ̀ èyí tí ń bẹ wa torí pé ìbẹ́lọ́hùn ìjọsìn ni o a sì gbọ́dọ̀ jẹ́ nìkan tá a máa ṣèwádìí nípa ti ṣe àfọwọ́ ni ọmọ nìkan ló bá ṣe é òun ló gba alásọ̀dà níbi àwọn ọlọ́run bá sọ pé àdùnwá o ni o nínú ihun tí àdúrà òun náà ní bí àdúrà akọrọmù ṣẹ́yìn alọ́lọ́ ọlọ́wọ́ bá sàpọ̀lé àdúrà púpọ̀ gẹ́gẹ́ bí àfá àbó yọ́wọ́ ti gbà lọ́sọ̀dà àdẹ́bí Muhammad sallallahu alaihi wasallam olóńtí ọlọ́wọ́ bá sọ báyìí pé laysa shay'un akọrọmù alọ́lọ́ azza wa jal nínú dùà kò sí nǹkan tó wá tóbi bá wá pàtàkì nǹkan yẹni pé ọlọ́run bá sàpọ́nlé fún àdúrà ní ṣíṣe púpọ̀ tí yẹn bá sì ń ṣe àdúrà níṣe làdúrà lọ́ máa gbà lọ́dọ̀ ọlọ́run àfáwa ahmed dọgba bíṣì wa àtàwọn míì ní ìdí ẹlẹ́ẹ̀kejì nínú mùsùlùmí mama ahmed ní òjì ìwé ìtú àwàtàjẹ́ oṣù ọlọ́run àdúrà ní ṣíṣe mahbubun lillahi azza wa jalla ọjẹ́ nǹkan tó ṣe pé ọlọ́run bá balẹ̀ kí ọlá ó nífẹ̀ẹ́ lẹ́yìn ọmọ àṣàdúrà púpọ̀ gẹ́gẹ́ bí afọ́ àbílá ibn Mas'ud bó ti gbà wá látọ̀dà níbi Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá sọ pé sallallahu min fadli ẹ àjùlọ lọ́dọ̀ ọlọ́run àdúrà ọjọ́ ẹ̀kọ́ tó tẹ́tẹ́ máa ń ṣe payá ìmẹ́yàn kúò níbi ìlà ìlò kúò níbi àkólétà kúò níbi àdẹ́wò ìdí ẹ̀bá kíra rẹ̀ bọ̀ àdúrà máa yọ̀ ẹ̀nà kó bẹ́ẹ̀ táwọn ẹ̀bá sì rí àwọn ànẹ́bí ọlọ́run tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n ṣe wà náà àdẹ́wò ọlọ́run ni wọ́n ké pé ọlọ́run bá sí là wọn inú wọn náà ànẹ́bí wa yóò bọ́ wa ó rí àdẹ́wò ààrẹ ó sì bẹ̀ lọ́wọ́ ọlọ́run bá yọ ọ́ kó bẹ́ẹ̀ nínú wọn náà lẹ́bí wa yọ́nà sí wà orí àdánwò ọlọ́run bá sì yọ ọkọ̀ ń bẹ́ẹ̀ àlẹ́bí wa Mùsá alayhi salatu wassalam orí àdánwò lọ́wọ́ fẹ̀rẹ̀ áwòn ó sì tẹ́ lọ́hùn ọlọ́run bá sì jẹ́ borí àdúrà ní ṣíṣe ọlọ́run bá máa fi ń láyẹ̀ kó níbi ìṣòro èyí tí yẹn bá jẹ́ nìkan tó kó sí bákan náà àdúrà ní ṣíṣe sábàbọ̀ ní dẹ́kùnrin bọ́lọ́bù lọ ní máa ń jẹ́ sábàbí

nọmba túláàsì ní kábí ọlọ́run kìí ṣe tàbá fẹ́ túláàsì ní o pàpàá jùlọ fẹ́ tó bá rẹ̀ra rẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí bákanáà nínú bájá ṣe pàtàkì tó ẹ̀rí làdó ajẹ́ láti jẹ́ pé lódodo èyẹ ń bẹ́ẹ̀ ní tó gbára lé ọlọ́run tọ́rẹ́ tó bá yẹ pé gbogbo ìgbà yóò tó bá ṣe ní ìṣòro ọlọ́run bá ní máa ń pèsè pé nǹkan ní àmì lọ́jọ́

ó ní àìní ìròjújù nínú àwọn èèyàn òun náà lẹ́ni tó bá ní ìròjú níbi ikọ̀ bẹ̀lọ́n yẹn pé tẹ́ bá rẹni tó rojú tẹ́ máa sọ pé ta ló rojú jù nínú àwọn èèyàn ẹni ó bá rojú láti pè ọlọ́run òun ni ẹni tó rojú jù nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàá bùkọ́lù náà sí mọ̀nbákọ́lá bìsọ̀lá ẹni tó yà ń òun náà lẹ́yìn tó yẹun débi pé èyí sálámọ̀ sí yẹn kódà bí wọ́n sálámọ̀ sí àti dá lóhùn èyí rọrùn fún bákan náà àdúrà ní ṣíṣe èso rẹ̀ òun náà ni mọ̀dùmọ́ náà tó bí gẹ́gẹ́ ṣíṣe lọ́lọ́wọ́n ọbọ̀ gbà kò sígbà yóò ta sàdúrà àfikọ́ lọ́wọ́n ọbọ̀ gbà àdúrà lọ́wọ́ wa àwa mùsùlùmí nínú ìdà èyí tá a fi borí ọ̀tá nínú ìdà èyí tá a fi borí ìṣòro ilé ayé òun náà ní kéèyàn máa bẹ lọ́wọ́n bá ní gbogbo kéèyàn máa jọ súnyà torí pé kéèyàn bẹ́ẹ̀ ti bẹ lọ́wọ́n ìṣèlú ọlọ́wọ́n ọba ọgbà á ó wá lè gbà lórí ìtẹ̀mẹ́ta tí wọ́n bó ń ṣe ọlọ́wọ́n bá ti sọ àfọ́ àbó ẹ̀rọ ló ń gbọ́ tó ń ṣe ọlọ́wọ́n bá ti tàbí ọlọ́wọ́n bá sọ báyìí pé mọ́mìn ahadin yẹ́dùn bìdùn á oníṣẹ́ ẹnì kẹta tí ó ṣàdúrà nínú àdúrà

tàbí ń bẹ lọ́wọ́ bá pé òun fẹ́ jákun rẹ̀ bí tí ẹ bá ń bẹ lọ́wọ́ bá pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó yọ ọlọ́wọ́ bá dákùjẹ́ igbó ọrọ̀ fún mi láti mú ìjọ ọlọ́wọ́ bá ò dákùmọ́ fẹ́ máa ta ọtí táwọn èèyàn sì mọ̀ pé ah ẹni tó mọ tí sáàjù ní sẹ́yìn òun náà nílì ìwé ilé yìí kò bá ìsìlámù wọn kò sì bá ìlànà àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ ọlọ́wọ́ bá nígbà àdúrà ìwọ́ máa gbà lórí ohun tó bá bẹ̀ lọ́wọ́ bá lé tàbí kọ́nà ọgbọ́n mi bá gbé àdẹ́wò irú tó bẹ lọ́wọ́ bá yé lórí ẹ̀kọ́ mi bá gbé kó lọ́wọ́ gbà tí ọba ti bẹ lọ́wọ́ bá pẹ̀lú ẹ̀ṣẹ̀ tàbí kọ́ bẹ lọ́wọ́ bá pẹ̀lú ìjókùn ẹbí bákan náà fún àbúṣe ẹ̀dọ̀ kọ́ lórí àwọn náà gba tó jẹ mọ́bọ̀ ẹ̀wà àlékún tó ń bẹ lọ́dọ̀ wọn wọn ló ń ṣe ọlọ́mọba tí kàtọ́ làbẹ̀ fi sọ pé mọ́mí mùsùlùmí yẹ́dẹ̀ wọn kò ní sí mùsùlùmí kan tí wọ́n máa bẹ lọ́wọ́ lẹ́yìn sáré ismin wà láàbí kọ̀tí àtọ̀rọ̀hìn kì í ṣe pé ń bẹ lọ́wọ́ bá pẹ̀lú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀bẹ̀ lọ́wọ́ bá pẹ̀lú gbóhùn fẹ́ jẹ́kùn mọ̀lẹ́bí ìlà àtọ́hùn lọ́hùn ìdásẹ̀lá àfikọ́lọ́ ọgbọ́ fún nítẹ̀ nínú mẹ́ta alákọ̀ọ́kọ́ ìmọ̀ ayọ́ ajílá láwùdá nínú ti fún ní kíákíá kọ́lọ́wọ́n ọba gbàdúrà wọn ní kíákíá ọlọ́wọ́n bá máa yára gbàdúrà ẹ̀lú tó jẹ́ mùsùlùmí lásìkò náà wàyí máa yẹ tẹ̀síra aláhùn fìlẹ̀ àkírà tàbí kọ́lọ́wọ́n bá máa fi àdúrà náà pamọ́ jíjẹ́ gbé dàlù kìyàmà ìhun tí ń bẹ lọ́wọ́n ọba fún ọlọ́wọ́n bá òní fún lórílẹ̀ ayé ṣùgbọ́n yóò bá fi pamọ́ jíjẹ́ gbé dàlù kìyàmà wàyí máa yẹ tẹ̀fà ánìhù nínú sóhì mísìlá tàbí kó ṣe gbé kọ́lọ́wọ́n bó fi bá gbé àdẹ́wò owó àdúrà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run yẹn kọ́lọ́wọ́n bó fi bá gbé e kó báyìí ni àbúṣe ìdọ̀kọ̀rí ìṣọ́ báyìí pé ìdàn nukir tọba jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pá ah, gbọ́dọ̀ pẹ̀lẹ́ jẹ́ ọmọ sàdọ́ ní ẹ̀rọ ń sí ọlọ́run ó ń sí ọlọ́run bá sọ pé Allahu akbar lẹ́bá ti wá bẹ̀ lọ́wọ́ ọba tí gẹ́ẹ̀lẹ́ ọlọ́run bó ṣe fún ní ohun tó pọ̀ sí bákan náà nínú ẹgbà wá mi tí àbó yọrọ gbà wá ó ń sí ọlọ́run bá ní pé mọ́ mi muslim kò ní sí mùsùlùmí ta gbogbo àwọn àdúrà yìí mùsùlùmí mùsùlùmí mùsùlùmí làdẹ́bí ń sọ mọ́ mi muslim kò ní sí mùsùlùmí gbà yà ń ṣubú wájú ọwọ́ iná mọ́ tí ó wá dojú ara rẹ̀ tó dojú rẹ̀ kọlọ́hun ti bẹ lọ́hun yes aluhu mọ́ àdẹ́tẹ̀lì ní wọ́n béèrè kẹta lọ́dọ̀ ọlọ́hun ìlà àtọ́hún iye ha àfikọ́lọ́hun bó bé okùn ní ohun tí ń béèrè yẹn fún ní tàbí kọ́lọ̀ ọgbọ́ bá sẹ́ǹtẹ́ náà fún jíjọ́ gbẹ̀dà kìyàmà tí ọba ti kánjú ọlọ́ ya Rasulullah àwọn sàádọ́ sọ pé rí ń ṣe ọlọ́run ọba ò wọ̀ mọ́ àjájúhu kí ni kánjú rẹ̀ náà ó ń ṣe ọlọ́run ọba ní pé yẹ nígbàtẹ́rù ọ̀bá ti tẹ́jú báyẹn ìṣẹ̀lẹ̀ ọlọ́run bọ́ gbàdọ́ àrẹ lórí nǹkan mẹ́ta ta sọ yìí àwàtà jẹ́ òṣùn ọlọ́run ẹjẹ́ máa bẹ̀ náà bá lóòrèkóòrè ẹjẹ́ máa bẹ̀ náà bá ní gbogbo ògbà pàápàá jùlọ àdúrà tẹ́wọ́ yẹn sábàbọ̀ lè dá fún ilébálà tí máa ń jẹ́ okùnfà tí máa ń gbé ọlọ́ba fi máa ń gbé àdáwò kó fún yẹn ọbúlánú zúlé síwájú fádẹ́wò ní ó tó ṣẹlẹ̀ àdó tí sọnù gẹ́gẹ́ bó ń sọ ọlọ́run bá ti sọ fún wa pé wọ̀lá yorùbá dòdò kọ́dà ìbìlà dùhà kò sí ohun tó lè ti kádàrá sọnù tọ́tayọ àdúrà eléyìí lọ́fà àti àwọn olùmọ̀ tí wọ́n ti ta tó tólu lórí ẹ̀ wípé ìjẹ́ àdúrà ó lè yí kádàrá bí àbí ó lè yí kádàrá eléyìí ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfáà lórí ẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ gbogbo ìgbà yòówù lánìbùkátà sí láti máa bẹ ọlọ́run tàbí ẹwọ́ bá ń bọ́ àdó sì báyẹ̀ tí sọnù pẹ̀lú àna ọlọ́run àwátà jẹ́ òsùn ọlọ́run àdúrà sábà mọ̀ dẹ̀rá fún ìrìbàlá bádànù zóòlè bákanáà tí àdánwò bá sọlẹ̀ sí yẹn tán àdúrà náà rẹ̀ yóò ṣe òtí yóò fi gbé àdánwò náà kó ó ń ṣe ọlọ́run ọba sọ fún wa nípa pé mọ̀nfọ́tà aláhùn mí ń bá bá dùá ẹni yóò tọ́lọ́ ọba sílẹ̀kùn àdúrà fún ànábì wa Muhammad sáádà lọ́sọ̀lẹ̀ òun gẹ́gẹ́ ti mọ̀ pé wa iná ìlàjá fáfá níbi ká bẹ̀ lọ́hùn ọlọ́run bó ojogún lágbàáyé fún láti bẹ lọ́hun rárá títà tí ń jẹ bí tí ń rí mu kìí ronú gbóhùn ọbẹ̀ lọ́hun bá rárá ìbẹ̀rẹ̀ àdísì yóyó wa pé kìí ṣe gbogbo èèyàn lọ́lá ń fàání àti màbẹ̀ lọ́hun ṣùgbọ́n àlẹ́bí sọ pé máa ń fata aláhùn mẹ́ńkùn bá àbẹ̀tọ́à ẹni yóò tọ́lọ́ wọn bá sún ìdẹ̀kùn àdúrà fún fóti àtìláwò àbòwábò rahma ọlọ́run bọ́ba lẹ́kẹ́ ọlá ajẹ́ pé ó sí ìlẹ̀kùn àánú fún nìyẹn o ó sí ìlẹ̀kùn àánú fún nìyẹn o yẹn ni pé àdúrà rẹ ti gbà á ومن سأل الله شيئا ومن سأل الله شيئا ẹni yóò tó bá béèrè lọ́wọ́ ọlọ́run ọba nípa kẹta yóò fi ọlọ́run ọba fún ní àhábù ilé ìmọ̀ àyẹ̀ṣẹ́ alẹ́ àfíà ọlọ́run ọba ọba àríkẹ́ ọláwọ́ fún pàpàá jùlọ ìwọ̀n tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ sí jù kéèyàn ó béèrè òun náà ni kéèyàn máa béèrè àlàáfíà lọ́dọ̀ ọlọ́run àhábù ilé ìmọ̀ àyẹ̀ṣẹ́ alẹ́ àfíà ìhun tánẹ́bí ti tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ sí jù kíyàn máa bẹ́ ìrọ́wọ́ òun ní àlàáfíà o torí pé lẹ́yìn àlàáfíà ilẹ̀ lèyàn máa wá wọn kàn ní tí ọba ti sálàáfíà fá kò sí gbogbo nǹkan tó bá ń tọrọ àìsálàáfíà kò ní jẹ orí lò àwọn ta jẹ́ òṣùn ọlọ́run ó ń sọ ọlọ́run bá sọ fún wa pé ilẹ̀ tó á yẹ ń fa omi máa lẹ́sẹ̀l wọ́mí máa lámù yẹn ti àdúrà sáǹfààní púpọ̀ lórí ohun tí ó ti ṣẹlẹ̀ síyàn nínú àdẹ́wò àdúrà máa gbé kó àti ohun tí ò tí ìṣẹ̀lẹ̀ síyàn nínú àdẹ́wò àdúrà máa bí dànù tí ò ní ṣẹlẹ̀ síyàn ó sọ ọlọ́run bá ní pé fàá lẹ́yìn fún mi bá lọ́lọ́ bí dọ́à ẹ̀yìn ó sọ ọlọ́run ọdọ̀wọ́ yìí kẹrẹ máa bẹ lọ́wọ́ pẹ̀lú àtúfẹ́jì kàdẹ̀bí oṣù ìbẹ́lọ́wọ́ ọba yìí Ramadan yìí ọ̀pọ̀lọpọ̀ wa lọ́jọ́ pé kọ̀ǹdíṣọ̀n tá a wà kò tẹ́ ẹlòmín bí àtújẹ́ àtímú rẹ̀ ó lé kótó orí jẹ kótó orí mú pẹ̀lú wàhálà ní ẹlòmín bẹ àlàáfíà tó nǹkan fún ẹlòmín bẹ nínú ìbànújẹ́ lọ́wà ìbànújẹ́ yóò ti rí ìgbàkẹ́kọ́ ẹlòmín bẹ ẹkún ní sun ní gbogbo ògbà kí ló dé tó ní lónú oṣù yìí ah ọlọ́run bá ti jẹ́ láti gbàdúrà rẹ̀ púpọ̀ nínú àwọn àsìkò ọlọ́run bá máa ń gbàdúrà òun náà ni irú rẹ̀ lónìí gbogbo rẹ̀ lẹ́ jùmọ̀jùmọ̀ lẹ́yìn pàtàkì bá kásìrì tán síwájú pé owó tó wọ̀ wákàtí kẹ̀m̀bẹ̀m̀bẹ̀ ó sọ ọlọ́run bá rí pé tàbá bẹ̀ lọ́run náà bọ́ gbàgbà wọn bẹ́ẹ̀ náà ni gbogbo ìgbà yóò tàbá ti jẹ́ nìkan tí ó pé a fẹ́ sálámọ̀ níbi ìrún wákàtí márààrún ilé láàfin bẹ ogun àfẹ́jọ́ kọ́ pẹ́ mẹ́ dáadáa kó lè jẹ́ pé kọ́ bẹ́lọ́hùn táwa ní ọ̀bẹ́lọ́hùn àdúrà máa ń gbà fi dúbòrì sọ́lá síwájú ká tó sálámà àdúrà tá a bá ṣe ń bẹ̀ àmà àgbà púpọ̀ bí yẹn bá wà lórí ìfawí balẹ̀ àdúrà tí yẹn bá ṣe ń bẹ̀ àmà àgbà púpọ̀ lọ́gànjọ́ òru pàápàá oore ló jẹ́ kan ọgbọ́n fẹ́ jẹ sàárì wá àkókò nínú sàárì yẹn kò fi bẹ lọ́hùn torí kọ́ lọ́hùn bá ń bẹ ní sẹ́mi ayé tí ń béèrè pé ta ní ń pè mí kí n da lóhùn ta ní ń tọrọ kí n fún ta ní wà foríjì kí n gbà foríjì ẹ̀ gbogbo òru lọ́lọ́run bá máa ń ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run bá bá wá lóhùn sábà bí fún ọ láti jí láti dé sàárì lòdí ẹ̀nà àkókò yẹn láti fi tẹ̀lọ́ ọba nínú àlámọ̀ ilé ayé rẹ̀ tálámọ̀ ilé ayé rẹ̀ kò fi dáadáa àwọn mùsùlùmí a ní bùkátà sí láti tẹ̀lọ́ ọba púpọ̀ pàápàá jùlọ alíbùkátà sí àríṣìkí kọ́lọ̀bójú bá ṣìkí ẹ̀ fún wa pàápàá jùlọ àríṣìkí ètò pé èèyàn lè ná fún mọ̀lẹ́bí àríṣìkí èdè èèyàn lè ná fún ará àríṣìkí lè ná fọ̀rẹ́ àríṣìkí lè ná àdúgbò tó ṣe pé sá máa ná ẹni yóò sì máa pọ̀ sí pàǹtí ni wọ́n kójọ ni wọ́n pè lárí títí o wọ́n fẹ́ kójọ ní ìjọ kẹni wọ́n fi ilẹ̀ lọ àwọn ẹlòmíì wọ́n máa pín lẹ́yìn wọn àwọn ní ara wọn tó ti lówó láwùjọ wa yìí wọ́n fi dúkìá wọn lẹ̀ wọ́n ti lọ bọ́ lọ́hùn wọn ò rí nájú wé lọ ẹni ẹlẹ́ni ní padà ń lò ó báwọn ti fẹ́ ti wọn abẹ́lọ́wọ́n ọba arísìkì èyí tá lè rí lò àkókò Ramadan yìí ẹja fi bẹ́lọ́wọ́n ọba dáadáa Ọlọ́run bá máa ń gbàdúrà púpọ̀ bákan náà ẹja lọ́mọ́ nípa pé àdúrà ní ní máa ń sílẹ̀kùn ọ̀nà àbáyọ fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó ọba bẹ̀lọ́ wọn bá dáadáa lórí àlámọ̀ orí rẹ ilẹ̀kùn yóò sí ìwọ̀tọ̀jú sí ọwọ́ bẹ̀lọ́ wọn bá lórí àlámọ̀ orí fẹ́ rẹ ilẹ̀kùn yóò sí dáadáa ìwọ̀tọ̀ jẹ́ ẹ̀bẹ̀ kò sí tó burú ọba jẹ́ lágbé ọlọ́kọ́ kéke ọjọ́ kìí ṣe tẹ́nìkan bẹ tó wá jẹ́ pé ìṣẹ̀ní ayé rẹ̀ olùsìn ni wọ́n dá sí ìlọ ọgbọ́lọ́hùn ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa ń ṣe láàbẹ́lọ́hùn láwà lórí àmọ̀ríta wà ṣùgbọ́n tí wọ́n bá gbé ògùn fún wa abẹ́nú gbọ̀ngọ̀ níṣe lágbà láàmà lé òkóhun ní ọ̀sọ̀ wá dolówó tó sì jẹ́ pé àìmọye ẹni ọgbà láwùjọ wa yìí wọ́n tó sì fi lé o ẹlòmí ń bẹ àwọn ẹlòmí aláwọn orí rẹ̀ fi pé á ah, lọ́dún tí ń ti di ọlọ́lá ìrígùrì òun ní àfọ́kẹ́ sí ọdún dé ìtún tó sì sílé o dòní kò ní ìkẹ́kẹ́ nínú láàrí èyí tí yẹn máa ní àwọn èèyàn jù láwọn orí rẹ̀ sí pé yóò dolówó lọ́dún tí ń bọ̀ ọlọ́lọ́mọye ọdún tó ti lọ lórí rẹ̀ kò dolówó ìbẹ̀lọ́wọ̀n ọba ìmájẹ́gbé yàn jẹ ọlọ́lá ìbẹ̀lọ́wọ̀n ọba ìmájẹ́gbé yàn wà nípò èyí tó ṣe pé yàn máa rí lò fún Islam ìbẹ̀lọ́wọ̀n ọba dáadáa ìmájẹ́gbé yàn orí bá ti ṣe pé yàn ọba nẹ̀gbẹ́ bà gbogbo ìgbà yòówù tí yẹn bá ti ń wá dáadáa ń ṣe lọ́lọ́run bọ́ máa sílẹ̀kùn ẹ̀ fún yẹn ẹjọ́ abẹ́lọ́hun púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ọ̀bẹ́lọ́hun iná ni òjò kájọ àwọ̀ gbà àwọ̀tajẹ́ òṣàn ọlọ́run àdúrà a máa fi ẹsẹ̀ yẹn rí rẹ̀ nínú Islam a sì máa dé tèèyàn ṣẹ́gun ọ̀tá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a ìbẹ́lọ́hun ìbẹ́lọ́hun ọba dáadáa lórí ẹni tó bá jẹ́ ọ̀tá sí ni ìṣẹ̀lẹ̀ yẹn padà borí ẹ̀ pẹ̀lú àna àwọn tó jẹ́ àwọn òpìdán ló jẹ́ àdẹ́bí wa Musa alayhi salatu wassalam nígbà tí wọ́n padà gba ìsìláàmù tẹ̀yẹn lọ́wọ́ Musa Fíráúnà ó sì lérí fún wọn kó wọn ó gbé wọn lápáta wọn ó gbé wọn lẹ́sẹ̀ta wọ́n hẹ̀ wọ́n lé mọ̀ níṣẹ́ lọ́wọ́ wọn bá lọ́sọ̀ ojú bẹ́sẹ̀ wá rílẹ̀ wọ́n sórúnà aládùkọ́ mẹ́lẹ́ta àtúrí ó sì jẹ́ ká borí gbogbo àwọn tó jẹ́ kẹfẹ̀ rí lójú ayé Ànábì wa Dáúdà alayhi gbogbo ìgbà náà ọjọ́ nìkan tó ṣe pé ọ wà lẹ́yìn tọ́ọ́lò ìgbà náà kò sí ìjẹ́ ọlọ́run ṣùgbọ́n látara ọlọ́run borí ọlọ́run bá ní pé fàájàmúhùn bí ìdìnnà ọlọ́run bá ti jẹ́ kí wọ́n borí ọ̀pọ̀tọ́lá dáwòdó jàlóòtà báyìí náà nẹ́bí dáwòd ló borí ọ̀tá ọlọ́run táǹpẹ̀ ní jàlóòt alẹ́bí dáwòd ìsìn bẹ̀ lábẹ́ tọ́ lótù nígbà náà nínú àánú ọlọ́run ní pínpín ẹba bẹ̀lọ́run ìbẹ̀lọ́run ọba máa ń jẹ́ kéyìn ó borí ọ̀tá ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa ń ṣe là bẹ̀lọ́run ìbẹ̀lọ́run ọba nínú tí máa ń fà òun náà ni pé ọlọ́run bọ́ba lè tọ́lá ìmọ̀ ń ṣe oore tó pọ̀ fún yẹn látara rẹ̀ ìmọ̀ ń ṣàánú èèyàn ìsì máa ń ṣe èèyàn lẹ́ni tó fi pé tí ó ní àánú láwùjọ tó bá bára rẹ̀ ẹlẹ́kejì àwa ní abẹ́lọ́hun ká bẹ́lọ́hun ká bẹ́lọ́hun ọ̀nà ó láti gbà bẹ́lọ́hun bóò láti bẹ́lọ́hun ọ̀pọ̀lọpọ̀ ẹ́sẹ̀rí tí ó tẹ̀wọ́ lójijì ni ọ̀bá ṣẹ̀rí àbò òkíhun tá àpájúlọ ìwọ wákàtí márààrùn ọwá jẹ́ nìkẹtọ̀ sáré tẹ́wọ́ ọ̀bá ìlànà ìsìláàmù mú ó ti láwọn àdúrà tó ṣe sáájú bá ń pè ní àwọn àtúkárà tó wá lẹ́yìn as-salawatul maktuba òun náà sí ní kó sáfẹ́ fúláì mẹ́ta alámọ́tọ̀ sàlá wà ní tàbí àwọn tàbí àbẹ́jẹ̀lẹ̀ wà ní kẹrọ títí dé gbogbo omi tó dé kó tó fi ṣùgbọ́n láìka ìtẹ́rì aláìka ìtẹ́rì alápáta títẹ́rì kó tó fi láìla ìlàlá parí ẹ̀ tí ọjọ́ gọ́ọ̀rùn tọba ṣe tán ayọ́tùkù sí ìbẹ̀ tọ́ka ẹyọká kúlẹ̀ aláwùbẹ̀ tọ́ka ẹyọká kúlẹ̀ agbọ́nsọ́ láti ìbẹ̀ tọ́ka ẹyọká kúlẹ̀ alúbàdì mẹ́sùn ìbẹ̀ tọ́ka ẹyọká lẹ́yìn gbogbo wọn kàtí mara àrùn àwọn ilé ìgbọ́dọ̀ kọba ṣáájú náà ọwá fẹ́ bẹ̀ lọ́wọ́ ọba ń gbà náà lótó lè lẹ́tọ̀ọ́ sí pé ọ̀tẹ́wọ́pọ̀ fẹ́ bẹ̀ lọ́wọ́ wàtàjẹ́ òṣùn ọlọ́run nínú àwọn ọ̀nà táà fi bẹ lọ́run òun náà ní pé alákọ̀ọ́kọ́ káṣe sàmá alọ́lọ́ ayin ọlọ́run ọba lógo obì wọ́n wá àlò fọ́lọ́run ọba ti tọ́ tó yẹ tó tí yóò yìn tó pẹ́ fọ́lọ́run ọba lórí oore tó ṣe fún oore náà pọ̀ ìwọ́gbìn ò lè káátá dúpẹ́ fọ́lọ́run ọba lórí oore wá forí bí lọ́dọ̀ ọlọ́run bákan náà kò sì gbọ́lọ́run ọba rẹ tóbi kò sì sàfọ̀mọ́ fún pẹ̀lú bó bá ṣe lágbára mọ́ lẹ́yìn ẹkùn sọ̀sọ̀ láti fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àfá àwa fàdọ́ọ́lá bọ́nà òbẹ́ ìtì òun ló sàlàyé pé nígbà tí ó ń sí ọba ale alẹ́ tọ́lá ọ wà ní mọ́sálásí lẹ́ni tó jókòó a rọ́jọ́ lónìí arákùnrin tàbá wọ mọ́sálásí fasọ́dà fàkọ́ọ́lá Rasulullahi sallallahu alaihi wasallam àníbi wá sọ báyìí pé àjẹ́lta àyọ́ alìmọ̀sọ́lì èrò olùkírun ó ti tán jújù ó ti tán jújù ìdásọ́ láìta nígbà tó bá jẹ́ nìkan tó kó kírun fọ̀fọ̀ àjá dúpẹ́ fọ́lọ́hun pẹ̀lú bọ́lá bá ṣe yẹlẹ́ ń tá àdúpẹ́ fún ọ̀sọ́dí aláyà tó mọ̀ dáa lẹ́yìn ẹ̀kọ́ sàtàlá tó ṣe ànẹ́bí ó tó di pọ́ sàdúrà arákùnrin yìí lẹ́yìn ìgbà náà ó padà wá dúpẹ́ fọ́lọ́hun ó ní sọ̀rọ̀ àsàlátù fún ànábì Muhammad sallallahu alaihi wasallam faqala lahu nabiyyu sallallahu alaihi wasallam ànábì wá sọ báyìí pé ayyuha al-musalli ud'a tujaba bẹ́lọ́n tujaba wọ́n gbàdúrà rẹ̀ bẹ́ẹ̀ làwọn olùmọ́ ti mú jáde ń bẹ̀ pé nínú tí máa ń jẹ́ káyà àdúrà gbáà òun náà ní ká tún jẹ́nu kẹta sí àsàlátù fún Muhammad sallallahu alayhi ó ń sọ ọlọ́wọ́ bá ní pé kullu du'a gbogbo àdúrà iná wọn dínà rẹ̀ ni ò nígbà o àtàyò ala nabiyyi sallallahu alayhi títí tí ń fún Muhammad àwọn tàjẹ́ òsàn ọlọ́run lẹ́yìn nínú nǹkan tó ó da púpọ̀ jù nínú àdúrà òun náà na àlèkọ̀rọ̀ òjò dán wàlẹ̀ ẹ̀tọ̀rọ̀ fún bílẹ̀ kọ́tí à tájẹ́ nìkan tó pé a sì rin ilẹ̀ pé ẹlẹ́sẹ̀ ni wá a sì gbà pé ah! a àìsàtìsí sọ́dọ̀ ọlọ́run gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí wọ́n sọ fún wa pé a máa ṣe gbé máa jádọ̀ ọgbà ìtìrọ̀ fún bẹ́ńbẹ́ o inú rẹ̀ làdúrà la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ó ń sọ ọlọ́run máa ń gbé tabasa àdúrà yẹn tàbá wá sàdúrà lẹ́yìn rẹ̀ ọlọ́run bọ́ gba àdúrà wa àdúrà yẹn gẹ́gẹ́ tàbá mọ̀ túmọ̀ rẹ̀ a rí pé ìtìrọ́fù ti wà ń bẹ̀ ìtàm ó ń tọ̀hún ní ànábì wa yóò náà sàlẹ̀ sàlátọ̀ sàlám ó ti fi rinlẹ̀ kóhun jẹ́ ẹlẹ́sẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó ní pé la ilaha illa ant ni mo jẹ́ ọ̀kan nínú àwọn alábòsí àwọn olùmọ́ ní pé tí yẹn bá ṣe bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá yíké máa ń gbàdé yẹn ànábì wa adam aleyhisalatu wasalam òun gẹ́ sọ àtìyàwó rẹ̀ hawa wọ́n ní pé wa in lam tafiri lana wa tarhamna lanakunanna min al-khasirin ìrẹ́ ọlọ́run ah tó bẹ́ẹ̀ ṣàforíjì fún wa tọ́ ẹwà ajẹ́pá jẹ́ kan náà àwọn tó jẹ́ ẹbí tó ṣòfò torí pé ìbẹ̀rẹ̀ àdúrà yẹn náà ni pé wọ́n láwọn ti jẹ́ alábòsọ́dọ̀ ọlọ́run sọ̀lámùnà àǹfùsànà a ti sàbòjútọ́ ní ara wa bẹ́ẹ̀ náà làdúrà èyí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fún ọ̀rẹ́ rẹ̀ tó gbajù lẹ́yìn ìyàwó Aisha ẹni tó sì kejì sánẹ́bí ní ìfẹ́ títí náà gẹ́gẹ́ bá ọwọ́ ọlọ́run oúnjẹ ọlọ́run fún mi ládùn àti máa tè ìbá ń èrè ànẹ́bì wọ́n fẹ́ nígbàtí ń bá ń tẹ̀wọ̀ ó ń sọ ọlọ́run sọ fún pé kọ́ máa ṣe é fi dóborí sálà síwájú kó tó sálámà nípa pé kọ́ máa ṣe àdúrà náà pé Allahumma inni zalamtu doloman kaseera èyí ọlọ́run ọba mọ́ sàbòsí lábòsí tó pọ̀ wọ́n láyé fún dòlóbà ìlà àǹtì ọ̀sẹ̀ tó lè sàfóyí ẹ̀ṣẹ̀ mi tó tóri ọlọ́run sàfóyí fún mi tó fi dọ́wọ́ parí yẹni pé téèyàn bá ṣe ìtìrọ́ọ̀fù ẹ̀ṣẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá máa ń gbà á má gbàgbé o pé sẹ́yìn lè sìgbà èyí sáré bí sọ wípé olórí ìwáforí jìjù tó ní a máa ṣe lójoojúmọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn àdá ó máa ń tarọ́ bì ìrẹ́ olúwa o ìrẹ́ ni ọlọ́run ọba mi la ilaha illa ant pọ̀sẹ́ntì jẹ́ sọ́sílódò àtúrẹ́ ọlọ́run ọlọ́kùtà ni ọ̀dà wàá na abdul mo sì jẹ́ ẹrú sí rẹ wàá na ala ahdik mo sì wà lórí àdéhùn èyí tó fi mí sí wà á dókà mọ́ sítátọ́ àtò bákan náà àdéhùn ọ̀rẹ́ tí ọlọ́wọ́n bá ṣe mo ń ṣe pẹ̀lú mo ṣe lágbára mọ́ àwọn tó bẹ́ta ní ṣáàbì máa sọ náà tó tí ọlọ́wọ́n bá mú wọn lónú sọ ó lómi ohun tí ń ṣe ó àbúhù látàbí ní ìmọ̀tìkà lẹ́yà áà ah, èrè ọlọ́run mo gbé wá rẹ pẹ̀lú ìjẹra èyí tó pélé mi lórí wà búhù bí dáńbí mo sì wá fún pé mo jẹ́ ẹlẹ́sẹ̀ sí ọ fàrò fèrí rí sàfójì fún mi fàínà oláàrin fún dùnú bá ìlà tó pọ̀sẹ̀ tó lé sàfójì fẹ́ dá àkòrí ọlọ́run oúnjẹ ọlọ́run bá ń jẹ́ ni yóò tó bá sọ lówùúrọ̀ tó wá kú lówùúrọ̀ náà síwájú kó tó mi ahli li janna oúnjẹ ọlọ́run bá ń jẹ́ náà tó wà lì jẹ́ náà ni ó bákan tó bá sọ ní alẹ́ síwájú kó tó mọ́jú ọwọ́ àkú fọwọ́ min ahli al-jannah àlẹ́bí tó náà tí ó wà al-jannah náà àdísí afá Bukhari ló gbé jáde ní àdí 6306 bákan náà sáà bá ń sàdúrà wọ́n tó jẹ́ ká fọ́lọ́ ìyẹn ni pé ká ṣe pẹ́pẹ́ fún tọ́lọ́ ṣeṣe pá máa ṣe gààrù sọ́dọ̀ ọlọ́run ká ká lẹ́ni tó ṣe pé ẹni tó bá rí ẹ̀jọ́ mọ̀ pé á ah, ẹni yìí tẹ́lọ́run lódodo kéèyàn jẹ́ nìkan tí ó sì tọ́pẹ́ fún sọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá bá ti fi gbàdúrà rẹ̀ lè bẹ́ẹ̀ bákẹ́rẹ́ bàbá fẹ́ sàdúrà àlìjẹ́sùn mo fi dúrà kéèyàn jẹ́ nìkan tí ó pé kọ́ tààtà níbi àdúrà rẹ̀ wàyà azmu fi mas'ala ó sì pinnu níbi ohun tí bá ń bèèrè lọ́dọ̀ ọlọ́run torí pé àfá àbú rẹ̀ sọ pé ń ṣe ọlọ́run ọba sọ pé la yaqulanna ahadukum allahumma ighfir li in shi'ta allahumma irhamni in shi'ta li ya'zumu

alìlìháhù bí dùá èyàn máa ń tẹ́tẹ́lẹ̀ máa dùá ní o má jọ jẹ́ pé ẹ̀kan péré ló sáàdá lọ́wọ́ ni pé wọ́n retí tọ́lọ́wọ́ bó gbèsù wọ́n retí èsù alìlìháhù bí dùá má tẹ́tẹ́lẹ̀ mọ́ tó bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run má tẹ́tẹ́lẹ̀ mọ́ má tẹ́tẹ́lẹ̀ mọ́ má tẹ́tẹ́lẹ̀ mọ́ ìwọ́n tó wáyé pé ilé ló wù ọ̀pọ̀ má tẹ́tẹ́lẹ̀ mọ́ lọ́dọ̀ ọlọ́run bá fẹ́ yọ ọlọ́run ọ̀nà tí ń gbà kọ́lé tèmi náà ṣe fún mi ìrẹ́ tó bá ló wù ọ̀rá máa tẹ́pẹlẹmọ lọ́dọ̀ ọlọ́run tó wọ́n fẹ́ ra mọ́tò pàápàá jùlọ mọ́tò tó da tó dùn wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹtẹ́gún máa ń fẹ́ tí máa ń bẹ̀ lọ́wọ́ balẹ̀ lórí tó bá wá pé kọ́lọ́wọ́ bọ́ balẹ̀ jẹ́ lákọ́bà gbọ́dẹ̀ wó kẹ́kọ́ nínú àwọn àbẹ̀wò tí tọ́kọ́ lọ tẹ́pẹlẹmọ dáadáa tó wé ń sọ ọlọ́run bá sọ pé inna Allaha yuhibbul mulihina bid du'a dágbájọ́ ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ìyàwó Aisha ló fi gbà àdìsí náà wá bákan nínú àwọn àdúrà nígbàtà bá ń ṣe ká mọ̀ pé àdúrà wa gbogbo ìgbàlẹ̀ ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọgbàtà bá rẹ̀dẹ̀wò lámá ń bẹ̀lọ́n tí gbẹ̀dẹ̀mú tẹ́ bá ń bẹ fún wa ayẹ̀rẹ́ tí láti bẹ̀lọ́n ó ń ṣe ọlọ́run máa sọ fún wa pé mọ́n sábẹ̀ ọ̀hún ayẹ̀ sẹ̀jíbò lọ́rùn lá ìdá ṣẹ̀dá èdè wẹ̀ kó fọ́lì yóò fi tó bá fẹ́ kí náà wọ́n dùn láti jẹ́ pé fọ́lọ́run bọ́ máa gbàdúrà òun lásìkò ìgbà tí líle bá ń bẹ fún àti ìgbà tí ìpọ́njú bá bá kọ́ya pọ̀lẹ́jọ́ ma sàdúrà náà nígbà tí rọrùn bá ń bẹ pẹ̀lú ẹ̀ ó ma bẹ lọ lákòókò gbà náà tó ìka àfa mùsùlùmí ló sì gbé àdéṣù náà jáde bákan náà pájínà sí pé tá a bá ń sàdúrà àwa máa wá ṣépè pàápàá jùlọ àgbọ́dọ̀ ṣépè o wọ́n máa ra ilé wa o àgbọ́dọ̀ ṣépè o fún dúkìá o àti gbọ́dọ̀ ṣépè fúnra torí pé ta bá ṣépè lẹ́kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí a máa gbà ó ìwọ ìyàwó tó ṣépè lọ́kọ rẹ ń gbogbo gbà ọwá ń lọ́kọ rẹ ò ní láárí yóò ṣe ní láárí èpè rẹ ni èpè rẹ ni òjò rẹ̀ gbé gbà ń dààmú gidi gan-an gbọ́n ọ̀pọ̀ yọ èpè wọ ìyàwó o bẹ́ẹ̀ náà ni wọ́n ọkọ tó ṣe pé gbogbo láàárọ̀ ọjọ́ tó fi pé ó wú ọ tó ń ṣàdúrà fún tó máa ń ṣàdúrà fún kọ́rọ̀ ọjọ́ ní èpè báyìí ọwọ́ ń retí pé kọ́ máa ti dáadáa dúdú ṣe dáadáa láàárọ̀ ọjọ́ kò lè mọ́ sí mọ́ èpè rẹ náà lọ́jà ẹ̀jẹ̀ ajínà sí pé pàápàá jùlọ ìwọ tó jẹ́ ìyá má ṣe pé lọ́mọ rẹ o ìwọ tó jẹ́ bàbá má ṣe pé lọ́mọ rẹ o torí pé ta bá ṣe pé ìfẹ́ a máa ja o bákan náà ká má ṣe pé ilé dúkìá wà nínú dúkìá tó náà bá ṣe fún ṣépè ẹlòmí ń bẹ ó lè kí kí mọ́tò rẹ̀ tí ò ní dáhùn yóò bá máa sọ pé kí ní ṣe wọ mọ́tò burúkú yìí tí wọ́n mú tó ṣì í bóòlò láti á ṣe dáhùn báyìí ah, dà mí láàmú mú tó padà dáhùn àfárá kò tó ṣẹ́jú márùn ọ padà lọ ní accident ìpètò ọsẹ fún mọ́tò rẹ̀ lọ́fà ó bẹ́ẹ̀ náà ni wọ́n ọlọ́kadà tó ṣe pé ọ̀ ń ṣépè lé ọ̀kadà rẹ̀ pé ah, ah mo sì tẹ̀ sí ìjẹta náà kí ni wọ́n ń ṣe wọ ọ̀kadà burúkú yìí ń padà pàún kẹyìn lẹ́nu ọ̀kadà òṣì lọ́nbọ̀ balẹ̀ tó kó láàmí pẹ̀lú ẹ bó ti ń ṣe pèlè dúkìá rẹ yẹn ìpé a máa já ó ó sì jẹ́ pé bó ṣe gun ọ̀kadà náà ọ̀kadà lè jọ lọ lásìdẹ́ntì tó ti bá rẹ nílé ìwòsàn wọ́n lọ fáwọ́ látàkó ń ṣe pèlè dúkìá rẹ ẹ má jà ṣe pèlè dúkìá ara wa káṣì má ṣe pè fúnra wa ó ń ṣe ọlọ́wọ́n bọ́ balẹ̀ tó ọlá òun lọ́pọ̀ wa bẹ́ẹ̀ ó ń ṣe ọlọ́wọ́n bá rí pé látẹ́dín wọn láwọn kó ṣe fóun ẹ má ṣe pèlè ra yín o wọ̀n látẹ́dín wọn láwọn àwòládé fóun ẹ sì má ṣe pè láwọn ọmọ yín wọ́n láà tẹ́dẹ̀ wọ́n láà mú wà lẹ́kọ̀ọ́ ẹ̀sùn máa gbé tó pé láwọn dúkìá yín pẹ̀lú torí pé láàtù wá fi kù nínú báyìí sáàtán yẹ́ sàdò fi ha àtọ́ fọ̀yùsùjì ìrìbàlákùn ohun tí ọlọ́run bá ní pé torí tẹ́ẹ̀ bá ń sé pé lẹ́kẹ̀ẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bẹ́ẹ̀ lọ bọ́ bákan náà nínú ẹ̀kọ́ wọ́n fẹ́ lítà bá ń bẹ lọ́hùn ká máa sọ́lẹ̀ mẹ́ta tó ń sọ lọ́nà máa sí bẹ́ẹ̀ ká máa sọ́lẹ̀ mẹ́ta ìrọ̀lọ́hùn bá ṣàfójì fún mi ṣàfójì fún mi ọlọ́hùn ṣàfójì fún mi ọlọ́hùn rí ọlọ́hùn ẹkùn ṣàánú mi àlàáfíà mo fẹ́ jogún àlàáfíà rẹ fún mi jogún àlàáfíà rẹ fún mi jogún àlàáfíà rẹ fún mi téèyàn tẹnumọ́ lẹ́ẹ̀mẹ́ta inú àdámà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lè léyìí wà ó ń sọ ọlọ́run ọba wọn ní pé máa sọ báyìí pé Allahumma alayka bi Quraish Allahumma alayka bi Quraish wọ́n nígbà tí àwọn Quraish ń dáa láàmú nínú sọ́yí Muslim tí ó wọ́n fi sínú rẹ̀ níbi àdíṣù tó gún ó ń sọ ọlọ́run bá wá kí òun gbà tó kí wọn tán ọ wá sí pèlè wọn lórí ìpè rẹ̀ sí ń sẹ́nà ẹ̀mẹ́ta ni wọ́n sọ lórí ọlọ́run àwọn Quraish tí wọ́n dàmí láàmú yìí yìí kò fi ọ́ lé wọn lọ́wọ́ àwọn ọkùnrin sí nígbà nílò àmú yìí mo fi ọlé wọn lọ́wọ́ à ọ̀pẹ́ kò jìnà àti tí bá wọn ọkùnrin sí wọ́n gba kàábà lọ wọ́n lọ wí pé tọ́ba ipá wọn làwọn bá wà lójú ọ̀nà tánàbí ọmọ padà wà mọ́ lójú ogun táwọn fẹ́ jà ṣùgbọ́n tàbí kó bóyá nàbí lọ́bà lójú ọ̀nà táwọn padà wà lójú ogun táwọn fẹ́ jà ṣùgbọ́n tàbí kó lójú ọ̀nà káwọn má padà wà mọ́ gbogbo ẹni tọ́lọ kàábà náà tọ́kọ̀wọ́ mọ́ kàábà nínú àwọn kòrèṣì gbogbo wọn ni wọ́n gbogbo bá dèrè lọ lẹ́yìn Abu Sufyan tóun fi ọgbọ́n sí ọ̀rọ̀ rẹ̀ torí tó ń ṣe ọlọ́run ó ti fẹ́ ọmọ rẹ̀ nígbà náà òun gẹ́gẹ́ rí rò pé à tí ń bá wà lọ sí pé tí ń bá tún di pé a tún rẹ́yìn ọkọ ọmọ mi à opó tó máa di púpọ̀ ó ti lọ́pọ̀ kẹrí ṣáájú ọfọgbọ́n sọ̀rọ̀ rẹ̀ ní tẹ̀yìn ọlọ́run bá padà ṣàánú Abu Sufyan ọgbà Islam àwọn tá a jẹ́ mùsùlùmí nínú ẹ̀kọ́ àdúrà ní ká máa nẹwọ́ sókè o ká máa tẹwọ́ sọ́dọ̀ ọlọ́run tá a bá fẹ́ bẹ lọ́wọ́ bá dáadáa ó ń ṣe ọlọ́run bá máa ṣe bẹ́ẹ̀ jọ tẹ́wọ́ kódà bó mú sá sọ pé ó ń ṣe ọlọ́run ọba tẹ́wọ́ lọ́jọ́ kẹ́ńgbà tí ń ṣàdúrà wọ̀rọ̀ ayé yá ọdún ìdìtẹ̀ yìí níṣe ni mo padà rí abíyá rẹ̀ tí ìwọ̀n abíyá rẹ̀ sì funfun ìwọ̀n abíyá rẹ̀ méjèèjì àbúrá ìbónú wọn máa olóṣẹ́ ọlọ́run ọba ọ tẹ́wọ́ rẹ̀ sókè nígbà tí ń ṣàdúrà ní sì sọ́bà ìpàdà ọmọ iná àpọ̀rà ilé ìta ní mọ̀fà àlàkọ́ ìlédẹ̀ ìrẹ́ ọlọ́run ọba mọ́bọ́ kábọ́sẹ́ o kó níbi ohun tí kọ́ nígbà tí wọ́n pa máàrín èyí tó ṣe pó ṣe ṣìná tí wọ́n rí mọ́lẹ̀ níbi wọ́n rí mọ́lẹ̀ sí ọbọ̀ bíbọ́sọ́bọ̀ yìí wọ́n lè lọ ẹjẹ́ rẹ̀ ta sí àfáwà kọ́ọ̀lù kọ́ọ̀lù bẹ́tọ̀ sí la ó sì bu ó sì ṣépè fún ìròyìn yìí dọ́dọ̀ ànábì èmi tó bọ̀ rẹ̀ Khalid o mo bá pápọ́ sẹ́ńbẹ́ o nínú ohun tí Khalid tó ṣe fún Ma'in èyí tó ṣe pé òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ wá jẹ́wọ́ kó wùsì sìnà nínú Islam kí la fẹ́ ló ń bẹ̀ nígbà táwọn ẹbí ọsẹ àdúrà yìí ọ tẹ́wọ́ rẹ̀ lẹ́ni tí ń bẹ lọ́wọ́n ba lórí ìṣẹ̀ṣe yìí bákan ó ń ṣe ọlọ́wọ́n ba ọ sọ̀rọ̀ pé inna rabbakum tabaraka wa ẹni tí máa ń tijú ni alápọ̀nlé ni يستحي من عبده إذا رفع يديه إليه أن يردها صفرا خائبتين ọlọ́run ọba máa tijú lọ́dẹ̀ ẹrú rẹ̀ nígbà tó bá tẹ́wọ́ rẹ̀ méjèèjì tí bá ń bẹ lọ́wọ́n ọba kọ́lọ́run ọba wá dá ọwọ́ náà padà ló fi fo ọlọ́run ọba sábà ṣe bẹ́ o àtàjọ òṣàn lọ́hun ilé ìní àbí ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ nígbà tó bá fẹ́ bẹ lọ́hun kọ́lọ́run ọba lè kẹ́lá kó gbà bẹ́ẹ̀ nìkan káwa الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير الأنام نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع إنسان إلى يوم الدين أتوفق ولو وباوا أستفيد بصان لي ومحمد صلى الله عليه وسلم لن يلي أنقر ń kọ́ra wa nípa إنه أنك تعدد صلى الله عليه وسلم òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ wa ni wọ́n fún láwọn àdúrà wípé ká máa ṣe àwọn àdúrà tí wọ́n fún wa yìí bóyá wọ́n kọ́ fún wa ni ẹ̀sìn àwọn àfáà tó gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀tá wípé àdúrà yẹ dákun àfáà tí mo lè máa ṣe tó bá ipò ọba ti aṣọ pọlọ àáfàáfà àfọ ọgbọ àfọ olè ṣàtúnṣe rẹ̀ ń bẹ̀ pé á ah, ẹ máa ṣàdúrà yẹn àdúrà náà ìta àdúrà ó lè jẹ́ àtọ́ ọ̀sán fún ọkà fún ilé ó lè máa mú àdúrà yẹn gan tó ẹgbẹ́ látàpọ̀ ṣé sì rí pé á ah, àdúrà yìí ta ẹ máa ṣe bákan làwọn àdúrà mi tí wọ́n bá tọ́ ọba sọ ọ́ lójú ẹsẹ̀ pé á ah, ẹ̀jìnlẹ̀ àwọn àdúrà yìí àdúrà burúkú yìí torí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó ọ sàlàyé nípa pé àdúrà lòun ṣe níjọ́ka àdúrà yìí wá ní sàlúmbí náà ní o ó ní pé láti pàtó wọn ti ṣe àdúrà yìí gbogbo ìgbà lòun máa ń ra àwọn lófurufú tó wọn máa kò lọ bí ẹyẹ lójú rẹ gbogbo ìgbà lòun máa ń bára àwọn lẹ́yìn tó ṣe tó tóun bá ń kọjá òun a máa rí pé àwọn koríko ìṣe wọ́n máa bìlà fóun wọ́n máa bìlà fóun wọ́n máa bìlà fóun àwọn àwọn òfin ní ìṣẹ̀lẹ̀ náà nígbà tó wòye sẹni tó níyẹ lára

láti wò pé àá ah, àfá alágbájá ó lè fún lágbà àti ọ̀dá bó ṣe fún ọ̀yẹn tí àfá ní ìtorí gbọ́ gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀ta ó ń pè ìṣẹ́nu mọ́gbólóhùn yẹn tọ́jú tọba lọ fi àfá àtórí bí i ẹ̀ òun ní ọ̀sán kọ́ dáadé o ṣùgbọ́n àwọn àfá tó dúró déédéé tí wọ́n mú kan mọ́kan kí yẹn wọ́n ẹbá ń gbádùn àyè tàá fún wọn ẹbá ń gbádùn àyè ṣé kí máa ṣàdúrà náà ó tó dìpọ̀ máa ṣe o bákan náà nínú àwọn àdó ìmọ̀ tẹ́lò ní máa ń ṣe òun náà ni àjọ àkájọ́à tí wọ́n fún wọ́n lè ní nẹ́sùlà ní ọyàn ìgbọ́n nẹ́sùlà yọ pàṣẹ kí ó kéde o nígbà tí bá ń ṣe àjọ àná òun ní káfáńtà lórí irun ó ti lájọ àti wọ́n fún tí ó se. nígbà tó bá ṣe é tán lórí tí ó náà ló fi rò nígbà tó bá é padà ó sọ pé yóò forí balẹ̀ àdúrà sábẹ́ adé o wọ́n tó wọ́n bẹ̀rẹ̀ ti fún ládùá nípa pẹ́kọ̀ ọ̀nẹ́ta ìfábẹ̀lá síwájú nígbàtọ̀ bá ń ká àdúrà náà bákan náà kọ́ nẹ́sẹ́gbẹ́ ọ̀tún kọ́ nẹ́sẹ́gbẹ́ òsì kọ́ nẹ́sẹ́yìn kọ́ nẹ́sókè kọ́ nẹ́sílẹ̀ up sí ìsádọ́ àti wọn fún ẹyìn lọ fi hàn fáfáfá tọ́ bá ti ha pàálọ́pọlọ fáfá ó súnmọ́ kó tó bá dọ́ àfájọ́ àdúrà àwọn àdúrà bẹ́ẹ̀ torí pé ìmá nẹwọ́ sọ́tún sósì sókè sílẹ̀ síwájú sẹ́yìn yẹn àmì lọ́jẹ́ pé kìí sàdó àdẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ẹlòmí bẹ àdó àti ọba fún kókò ní gbogbo ọ̀rọ̀ àkókò yẹ pé aago kí ogun lọ́gbọ́dọ̀ bẹ̀rẹ̀ o yọ ma wá sọ fàgó olú aago kẹ́lù gbàmbá ìlọ́bẹ̀rẹ̀ àdó àyẹn wa Muhammad irú àwọn àdúrà pé aago báyìí lọ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ jìnà sí àwọn àdúrà bẹ́ẹ̀ àwọn àdúrà yẹn ti ní bákan nínú bákan náà nínú àwọn àdúrà èyí tó máa ń fún àwọn èèyàn láwùjọ tá a wà yìí òun náà ni àdúrà tí ó ṣe tí ó rẹ̀ wọ́n lè ní bọ́bá sọ fún la ilaha illallah twelve thousand ó máa fà á tọ́wọ́ àfà àdúrà yìí pé pẹ̀lú twelve thousand ní lọ nígbà bá padà dáyé kan kò ní ilá ilá ilá sọmọ yọ́gbà sí láàláàláàláà òní rí wímọ̀ ẹlòmí tí wọ́n fún ní pẹ́kọ́ ṣe astaghfirullah 2 million 313 tó kó fi máa sọ pé astaghfirullah èyí tí ó sì yàn àwọn àdúrà yìí àṣàlàyé fún gbogbo èyí jọgọ́rùn lọ látọ̀dà nínú wa Muhammad sallallahu alayhi wa sallam tó bẹ́ẹ̀ ṣe jọgọ́rùn lọ àlejò ó ní tẹni ọba lè fìdí rẹ̀ rọ̀ ìyẹn ni pé ò ní mọ iye mọ́ tí wọ́n bá bí ọ pé mélòó ló ṣe ó sábà mọ̀ pé wọ́n sáà ti ṣe tó tayọ ọgọ́rùn ṣùgbọ́n mọ iye tó lé ìtumọ̀ irú àwọn àdá àtànàbí sọ nìyàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tánàbí sọ pé ẹni yóò tọ́wọ́ lè ṣe la ilaha illallah wahdahu la sharika lah làwọn mọ́dípọ̀ alhamdulillah wa ala kulli shay'in qadir ọ̀sọ̀ àwọn orin tí ó ọwọ́ aṣọ láì pé àyàfi ẹni tó bá tún ṣe jù bẹ́ẹ̀ lọ ìṣe jù bẹ́ẹ̀ lọ yìí ṣe pé yóò wá ló ń ta one hundred and eleven three hundred and thirty gbogbo owó àwọn àdúrà yìí abá aláwùjọ wa tí wọ́n fi bí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ṣùgbọ́n kì í ṣe àdúrà o látara òǹkà là ń sọ o ó lè jẹ́ pé ohun táwọn ṣe dá ṣùgbọ́n ń tàta fi fún yẹn á jìnà bákan náà nígbà tá a bá ń bẹ lọ́hùn kò sí ohun tó burú kéèyàn ọjọ́ nìkan tó ẹgbọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá títí ọbẹ̀ ti sọkún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà bẹ̀rẹ̀ lọ́wọ́ bá títí ọbẹ̀ ti sọ ẹkún ọlọ́wọ́ bá gbé jìbìrì dìde nítorí jìbìrì wa yá lọ bá ń bí Muhammadu kí ló fà sí sọkún ọwọ́ àlẹm ọlọ́wọ́ bá sì mọ́ ṣùgbọ́n gbé jìbìrì dìde gẹ́gẹ́ bí fún tọ́lọ́ bá fẹ́ mú jáde ńbẹ̀ jìbìrì lọ bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé kí ló fà tó òfin sọkún ó ní àwọn ìjọ mi ní ó àwọn ọjọ́ mi ní pamílẹ́kó nígbàtọ́ ìrírí lọ sọ fún sí ọlọ́run bá padà ọlọ́run bá sọ fún sí lórí pé lọ sọ fún muhammadu pé kí ní bọ́ ló jẹ́ lórí àwọn ọjọ́ rẹ̀ allahu akbar allahu akbar tẹ̀lé ọ̀rọ̀ bákan náà nínú àwọn àdúrà òun tó jọ bá ṣàdúrà fún wa sáré tí máa ṣe àmì o orí gbogbo lóhun àmì òun náà ní kí ọlọ́run ọba ọgbà sáré tí máa ṣe àmì tọ́pọ̀lọpọ̀ wa ló máa ń ṣàdúrà fún láìṣe ṣùgbọ́n àmì wa ọlẹ́kọ̀ọ́ tí wọ́n bá tó ṣàdúrà débi tó yẹ ká sáàmì ilé ní o ìrí ọlọ́run o ti tí yẹ lámì à ń bí ọlọ́run kò tí yẹ lámì à ń bí ọlọ́run bá dákun so orin rẹ fún ti àmì ibi yóò tá a bá ń lọ àmì onítùmọ̀ ilé ìlàgbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ níbi àmì bákan náà ká jìnà tí gbogbo ẹni ó ti bá ń pè nǹkan ní níbi àdúrà láti máa fi àmì ìṣe àgbọ̀dọ̀ pé gbogbo àwọn kiri yóò ti bá ń sàdúrà fún wa pé lórúkọ Jésù ọwọ́ àti àmì ọ̀lẹ́kọ̀ọ́ o sì lẹ́kọ̀ọ́ ọba ọlọ́wọ́n ọba lò pẹ̀lú ẹ̀kọ́ o sì bá ọlọ́wọ́n ọba lò pẹ̀lú kó ṣe ọ ní mùsùlùmí nígbàtẹ́nìkan bá ń dákọ lórúkọ Jésù tó ń ti àmì sí ewọ́ ní gbogbo ẹni tẹ́ jẹ́ òṣìṣẹ́ ìjọba